òjijì kí ìwọ́dọ̀ kò mí ó gbóná. Fresh FM ti dára pàápàá yóò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára pàápàá yóò ká o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sanwó dẹ́kẹ́ yìí pépè gbọ́n àtúbárìn máa tò sí sáni wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan ibi tí o sì tún mú mi ń lọ ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan bójú olè bẹ̀bẹ̀ mi túnbọ̀ máa ṣọ̀ nà mí ní rere mo ti di rọ̀ mọ́ o mo ti di rọ̀ mọ́ o mo di rọ̀ mọ́ o túnbọ̀ máa ṣọ̀ nà mí ní ṣe o wá tóbi jù wá mo ṣe o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere kò ṣe mo o láyé mi o mo ṣe o wá tóbi jù wá mo ṣe o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere kò ṣe. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala. káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. òní ni ọjọ́ ajé tí í ṣe ọjọ́ ìkẹrìnléní ogún nínú oṣù kínní ọdún 2022 ọjọ́ ajé kẹrin rèé nínú ọdún tuntun tá a ṣẹ̀ṣẹ̀ mú ení tiri èjì tiri bẹ́ẹ̀ lọ́jà ṣe é máa kún akínyìn o ẹ̀túnkù àmójúbà wa lákọ̀tún lórí àjà balẹ̀ ìròyìn ní tilé toko kárí ayé yíká gbogbo orílẹ̀-èdè àgbáyé níbi tí gbogbo yín tẹ̀ ti ń gbọ́ wá àjà balẹ̀ rèé ajá àbálẹ̀ tó kì bẹ́ẹ̀ tó dùn bẹ́ẹ̀ ọ̀pọ̀ jowó ẹ̀ lọ àbí mo kí ló kọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ ti ìkànnì tẹ́ ẹ ti ń gbọ́ wá yìí fresh one zero five point nine èyí tí a wà nínú ilé orin nílùú Ìbàdàn ní àhẹ́ wọ́n ní ntọ́ba ti yá kì í tún pẹ́ mọ́ ọjọ́ tí láǹtẹ̀tẹ̀ ń ṣègbéyàwó òun náà ní ń kàgbó ọmọ bá a bá ti dé ẹnu iṣẹ́ adójú ọ̀gbagadè nù wọ́n ní adébíyẹ̀yìn mọ́ sí àgbà ọ̀lẹ́ ni wọ́n pe onítọ̀hún àwọn àkòrí wo la ní lójú ìwé ìròyìn fún yín láàárọ̀ tòní kó tó di pé àkànlò agbámi ètò hmm. ẹnu ọmọ nàìjíríà rọ lánàá o níbi tí afcon tó pé bàbá bẹ̀rẹ̀ ń bẹ̀ hàn bí ìgbà tá a ṣàbòsí ni ìwúra rè tán lára ẹlòmíì títí dì sí ọlọ́run kó ṣàánú ẹni jàre ọ̀rọ̀ tó bá ti kọjá gé ẹ̀rín làwọn fi rí jàre afcon afcon twenty twenty kílẹ̀ wà báyìí ní ìsìn jàre ẹ̀rí nǹkan bá nàìjíríà crash out crash out ń igan ló bí èmi nínú tó jẹ́ kí n kọ́kọ́ kà á ọlọ́run ní jẹ́ ká crash nítorí pé ọmọ tí ò kú yóò pàṣẹ bọ́pẹ́ bọ́yá náà ni nàìjíríà crash out iná lọ́fàá tẹnu wòlíì tí mo ríran fún wa tẹnu tiẹ̀ náà fi rọ ọ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ tì. ẹnu ẹ ọ̀rọ̀. ẹnu rẹ ọwá rọ. ọ̀rọ̀ o lọgbẹ ẹnu gbala fáwọ. ẹnu ẹ rọ ẹnu wòlíì ẹ rọ. ẹnu rọ látànà. ẹnu ọ̀rọ̀. ìgbọ́. ẹnu ọ̀rọ̀. ẹnu ọ̀rọ̀ ṣùgbọ́n ojú ẹ̀kọ́ òjọ́ mú mu. bàbá dẹrù nùgbàmí àìmẹrù tún dì. yes ẹ tún fẹ́ tún ẹrù dì ni ọyẹ mọ̀ ẹ tún tún ẹ múra fáfkọ míìtì tó ń bọ̀ ó tó dé kí ni. ọ̀pẹ̀lọpọ̀ ìgbà tí wòlíì bá ṣàdúrà fún ọmọ ìjọ tán yóò wá sọ pé ìgbàgbọ́ rẹ mọ̀ láadáa. ok ọmọ rẹ lé ọkọ ọmọ rẹ lé ọkọ ọmọ gbọ́ ọgbà ọlọ́run fààyè ibẹ̀ gbà ó eh. ọwọ́ ọmọ. àbáyàn wá sẹ́ni. àbáyàn ṣe wòlíì ti ṣiṣẹ́ tiẹ̀ o wòlíì ti ríra pé ẹ̀yin ọmọ yìí ẹ gbà bọ́ọ̀lù ẹ sì rí gbá. as a matter of fact ntí wòlíì rí méjì sí kan ni ibi méjì ń wá há sí kò yéèyàn ó yí ọlọ́run. ó yà sọ́dọ̀ rẹ́fúrì o. <laughs> ẹ pé ibi tó há sí. rẹ́fúrì o ó há sọ́dọ̀ ó tún fara gba bọ́ọ̀lù tó yá sí sọ́wọ́ iwájú àmọ́ gbogbo ọgbọ́n náà ní fi kọ́ yẹn o èmi ti ṣàdúrà fún yín o ẹ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ ẹ̀yin ni gbogbo gbà náà kọ́ láà ṣe rọ́kọ <coughs> ẹni gbogbo gbà hmm. náà kọ́ ni gbogbo nǹkan ṣe máa lọ ní fìrìjẹ gan ẹ̀kọ́ ayé ló ti ẹ̀kọ́ yẹn. ẹ mú tíìmù mẹ́ta ẹ fi hàn lánàá nípele àkọ́kọ́ ẹ wo Egypt odi Egypt ẹ wo olulẹ̀ Sudan biza ẹsẹ biza biza. báyìí ni mo mẹ́rùn èsì jẹ <laughs> àwọn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀rọ wọn ni. àwọn Tunisia wọ́n sì tu sí igu lójú. <clears throat> igu làwọn méjèèjì náà cartage of eh, cartage eagles làwọn àwa super eagles àmọ́ súpà wa. mọ sọ̀rọ̀ mọ sọ̀rọ̀ Ọlọ́run ní jésù sọ mọ sọ pé súpà ò súpà ò. ah òun ṣe bóun ló wí o. mi ní ọmọ ìkọ́lọ̀ yìí kò fẹ́ sọ pé súpà ò súpà. ṣé bóun ló sì sí my friend can't the news. ìrọ̀lá yé agbára náà kọ́ ni nǹkan tí wọ́n bá ń sọ fún yàn pé gbogbo nǹkan náà kọ́ ni nǹkan kankankan pé tactically technically èèyàn máa ń múra mm. sáyé èèyàn ni n tí wọ́n wí fún yín nù. ok wá wá káròyìn technically àbí tactically lọ́ọ̀kà ni technically and tactically ó gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ ni o <coughs> ẹnìkan ta technically láàárọ̀ ẹnìkan oh, oh, oh, ta ah, gbogbo ah, ẹ̀sìn takítẹ̀ sọ́kì. <laughs> o oh, ma jọ ta kìtì lẹ́nu àdìkẹ́ nìkan technically ẹnìkan kà tactically <laughs> ní fi mú ara wọn láfi wín ni <laughs> dáwọn wí fún yín ọmọ pé àwọn ọlọ́mọdé kọ́ ọ̀tá wa hmm. kó rí a kà bí ìwé ni hmm. ọ̀tá wa bá ti rí a study bí ìwé bí ìwé yẹn study textbook hmm. ah, tolúwẹ̀ẹ́ bá nu àwọn kò ṣe Tunisia wọn wọ́n ka ẹ̀gùn àvọ́n bí ìwé ni wọ́n stọ́dì ẹ̀ bí ìwé wọ́n ti mọ gbogbo pé eh, apá tún ní fi gba apá sì náà ní fi gba wingers méjèèjì ní ọba hàn yẹ àwọn eléyìí o. sori ọmọ ọmọkùnrin wa kan ti ti pé wọ́n gé wọ́n gé kú gé òun ah! wọ́n kí ló ti tẹ wá bá ń há ọmọ yìí tẹ wá há máa rìn báyìí tẹsẹ̀ ẹ̀ bá ti kàn bọ́ọ̀lù tọ́ba ẹ̀ họ. mẹ́ta ní mú kan lánàá ah! mẹ́ta ní mú kan let us catch the news. alẹ́ àwọn ọmọ aláwọn ọmọ gbogbo bó ṣe ṣẹlẹ̀ o kò lọ kò lọ bẹ́ẹ̀ ṣe rò ni gbogbo ẹjẹ sì rò pé ẹ gbé gbogbo kò gbé <laughs> kankan ẹ máa mọmi sí ẹ mọmi tọ́ ni o ẹ mọmi tọ́ náà ni Abdulsalami ààrẹ ológun ìgbà kan ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti lọ̀rọ̀ mọ́lẹ̀ o gbogbo òwe ìròyìn pátápátá ni ah, lọ́ba làmọ́lẹ̀ lọ́ba ni MKO mutí o wọn ò fún ní jẹ o ẹ má sọ̀tọ̀kúsọ nígbà tó rẹ bàbá sára ilé ìwòsàn ló ti dákẹ́ àwọn èèyàn tó sì rí balagbaja rí tàbẹ̀dù wà mẹ́ hmm. ó sojú àwọn èèyàn náà etí hmm. hmm. Abdulsalami Abaka ètò onánu wọn ní kẹ́ ẹ lọ sílé oúnjẹ kẹ́ wá ní ọya ẹ bá mú ọya <laughs> ọya ẹ fi àfẹ ìbòjò ẹ fi lé lórí nǹkan kan wọ́n ní ẹ jẹku níwọ̀nba ọ. wọ́n kọ sínú ìwé ìròyìn láàárọ̀ tó ní o nítorí kíni hmm. wọ́n ní ibà lásà eku ní ru ẹrù ọ̀ràn káàkiri hmm. Hmm. ẹ sì mọ̀ pé ìran eku iná ní gbogbo àwọn tẹ́ wíwù ìlọ́wà wọ́n yàngbẹ́ ọ̀kan o wọ́n ṣe lọ́fọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan o kẹ̀sọ̀ èkùjẹ́ bẹ́ẹ̀ bá rí ku wọ́n ní ẹ pa kẹ̀sì jú sí ìta gbangba kọ́kọ́ tẹ̀ mọ́lẹ̀. kábíyèsí olódùmarè wọ́n ní ẹ̀ ń ti róyún níbi nínú ohun ti bí ti máa ń tí ó fi bí Okechukwu <laughs> ti ní bí bàbá Ìyábọ̀ ṣe kọ̀ bóun ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú PDP mọ́ o wọ́n ní ó ti ń farahàn pé lose kemi ní PDP ó tún ta ní twenty twenty three ìròyìn yẹn pọ̀ o àkórí ẹ̀ mo sì mú. ọ̀dà bẹ́ẹ̀ bá wá rí i wípé inú ń bí àwọn èèyàn ní ìpínlẹ̀ Benue tí wọ́n ń sọ̀rọ̀ tìbínú tìbínú lójoojúmọ́ ó nídìí o ó nídìí tí àwọn èèyàn nípínlẹ̀ Benue fi ń bínú sí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ẹgbẹ́ kan ló sọ bẹ́ẹ̀ kí ló fà á á rí díẹ̀ kà fún yín nínú ìwé ìròyìn láàárọ̀ èyí tí wọ́n kọ jáde báyìí. tọ wọ́n ní ikọ̀ kọlọ̀rọ̀ sí agbébọn tá a mọ̀ sí bandit wọ́n pa èèyàn mẹ́ta èèyàn ọ̀ọ́dúnrún ni wọ́n ti sọnù láti pàṣẹ wọn three hundred ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n jó dànù ní Taraba àkórí ìròyìn kan onílé yìí tẹ́ ẹ gbọ́n. ìròyìn tó kan gbérín ni ó ń bẹ hmm. nínú ìwé ìròyìn gbogbo tó hmm. jáde láàárọ̀ tòní mórí mo gbójú ń bà ní àmọ́ ńgbà tó ti mẹ́nu báwọn tó àjẹpẹ́ hmm. bí wọ́n ṣe kọ́ òun náà làákà o lára àwọn ìròyìn léyìí tí ẹ gbọ́ láàárọ̀ tòní wọ́n ní àwọn alátakò wọ́n ti dìde wọ́n sì gangan bo Àtíkù pé ewọ́ ọ̀yọ́ ọ̀rọ̀ náà lọ lórí twenty twenty three òun náà mọ̀mọ́ ní o àfẹ́gbọ́à èkánú ẹgbẹ́ òṣèlú ó ní kíni àtìkù gbàgbé sí asirọ̀kù tó fẹ́ lọ rèé mú. Hmm. ẹ wo ẹ fún àwọn èèyàn ní gúúsù jàre gúúsù ló ní ààrẹ lè hmm. ń tà ń bá bọ̀ yìí àtìkù lọ sẹ́ńpẹ́ ìròyìn gbangba ni wọ́n kọ sí nínú ìwé ìròyìn ti Daily Sun. èjì àjàkú akátá láàrin àwọn ọmọ ẹgbẹ́ awakọ̀ NURTW ní ìpínlẹ̀ Èkó èèyàn mẹ́rin ti bá a lọ. ìta gbangba Vanguard fún tòró òní ni wọ́n mọ̀ kọ ìròyìn ajániláyà pàtó ni wọ́n kọ sí. Si Hmm. ní ìpínlẹ̀ ti ọmọlúàbí ìpínlẹ̀ ọ̀ṣun ẹni tí í ṣe gómìnà níbẹ̀ gbóyèga oyètọ́lá ó ti ṣàlàyé o pé ẹ̀rù ọba mi o rárá o rárá o aya o kì í ṣe láti bíbejì o hmm. láti ṣe primary ni o primary election ni o hmm. lóyètọ́lá sọ pé ẹ̀ bá àjà ṣe ìbò abẹ́nú ẹ̀ bá àmọ́ ṣe ẹ̀rù kankan ọba mi àbá ìlànà àti máa ṣètò ìdìbò nílẹ̀ yìí electoral act bill eléyìí tí wọ́n ń jẹ atari ẹ̀ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní abáhùn bọ́bádòfin kò ní fààyè gba àwọn adìbò yan ni láti lọ rèé máa takù ìwé ẹ̀rí olùdíje ní kóòtù mọ́ ìròyìn yẹn pé òkè dáyò hmm. á hmm. ìta gbangba the punch ni ọkọ sí. ní ìpínlẹ̀ Kogi ọ̀rọ̀ dìbò lọ yá mi nígbà tí ọlọ́pàá yìnbọn pa ọlọ́kadà àwọn ọ̀dọ́ bá fọ́n mú wọ́n sì gàngán bo àgọ́ ọlọ́pàá kan tí ń bẹ ní Kaba ìlú Kaba gangan ni ní ìjọba ìbílẹ̀ Kaba bónú tó wà ní ìpínlẹ̀ Kogi. Hmm. òkè tí ọmọ yìnbọn sólóko mhm. olè ajísùwà kan ti yìnbọn pa olóko ní ìpínlẹ̀ Ọ̀ṣun ah. afurasí ọ̀hún wọ́n ti mú un gbẹnutan ìròyìn tọkọ sísọ ọ̀hún. So ìta gbangba punch ni wọ́n kọ sí báàyè bá gbà á àmẹnuma lódò kété òun bẹ́ẹ̀ ni ó yìnbọn sólókò òkété ò máa yìnbọn sólókò ó dìbèrè o <laughs> òkété ò máa yìnbọn ọ̀rọ̀ tí <laughs> the benders. àbí hmm. ọkọ àìgbàgbé. ọkọ àìgbàgbé. oh my god. Ah, yeah gbẹ́rùrù ọ̀rẹ́ wa kó kiri lọ bẹ́ẹ̀ni ọjọ́ ajé agbọ́dọ̀ mọ́tajé agbọ́dọ̀ mọ́tajé ṣe. mọ́jọ̀rún ọwọ́ ẹrù kẹ. bí ọjà bá ṣe pọ̀ sí náà ni ó sọ bẹ́ẹ̀ rún ó sì wọ̀ sí. ok ọjà á sì pọ̀. ok tẹ́rìsì tẹ́rìsì tẹ́rìsì orí. ajá balẹ̀. ìkẹjà challenge ìwó road oríta fẹ́lẹ̀lẹ̀ ring road àpáta mọ̀lété mọ́kọ́lá ui and all residents of ibadan finally dk chukwumeri j spoken word theatre production the made in nigeria poetry show lands live in ibadan. Date Saturday 29 January 2022. Time 5 p.m. Venue Wole Soyinka Theatre Art Auditorium, University of Ibadan. Come along with your friends and experience art, poetry, and creativity on a whole new level. You will be amazed, entertained, and reintroduced to your country, Nigeria, in a new way that will inspire you. You will laugh, you will cry, but above all, you will understand better who we are and where we are coming from. Come one, come all. Entry ticket is 2,000 naira only and 1,000 naira program for students with ID card. DK Chukwu Merije masterfully blends music, dance, storytelling, and poetry to deliver a knockout punch on stage. You can't afford to miss this one. Be there. ó lọ lọ́rùn mi. csc oníbọ̀rẹ̀ ọlọ́run bẹ́tẹ̀lì fẹ́ ṣiṣẹ́ lọ́dún twenty twenty two pẹ̀lú àkòrí ìrànlọ́wọ́ àti àánú látòkè wá sunday ọjọ́ kẹtàlélógún ọdún twenty twenty two lè tó bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́jọ òwúrọ̀ ètò ń tẹ̀síwájú ní monday twenty four sí friday twenty eight january twenty twenty two láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni ó farahàn níbẹ̀ gbogbo ènìyàn ẹ máa bọ̀ nínú ìjọ csc oníbọ̀rẹ̀ bẹ̀tà tó wà ládojúkọ ilé epo tọ́ìkù adeleye lọ́pọ̀pọ̀nà lálùpọ̀ ń a ó a ó sì ké oníbu ọ̀rẹ́ pé ọlọ́run tó wà ní bẹ́tẹ́lì jẹ́ kí àánú àti ìrànlọ́wọ́ àtòkè wá dìde fún mi yóò sì rí bẹ́ẹ̀ ní orúkọ jésù wòlíì síkè odùwáyé ọmọ bàbá oníbu ọ̀rẹ́ lólùgbàlejò see you there. bàbá oníbu ọ̀rẹ́. lee city university. Leeds City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Leeds City University. Knowledge for self-reliance. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and going to mention but feel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 Country Kitchen, so sweet. CMS tó ṣú yìí tó ti kọ́. ó gbàyè ẹ̀kọ́ operation cms. cms torí yóò lọ. ọjọ́ di ọjọ́ fọ̀ ní. operation cms. òfurufú sisi awọ rẹ̀ hàn ní. operation cms. àwọn áńgẹ́lì àtúntà ayé ẹni kan wọ́n tún ti dé lákọ̀tún bàbí ládùn yìí o. ní first beloved evangelical ministry number one cms bus stop ìyànà church ìwòròdùnbàdàn àkọ́kọ́ ọdún àlọ́dún twenty twenty two yóò wáyé o láti ọjọ́ wednesday twenty six january títí wọ friday twenty eight january twenty twenty two láago mẹ́wàá alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lábẹ́ ìfòròròyìn bàbá àti màmá wa prophet johnson àti pastor mrs victoria adiago jp prophet Ezekiel Ọládẹ̀jọ Bàbáwá ti ń bọ̀ láti kó Reverend Dr. Iyo Falade Evangelist Mrs. Àpèkíọ́lá ń bọ̀ wá kọrin ọkọ̀ ọ̀fẹ́ wà káàkiri àwọn orígun kọ̀ọ̀kan nílùú Ìbàdàn ogun ọ̀run yóò yọ pàṣẹ ti àwọn ìtàn tí ọba kádàrá rẹ mu ogun ọ̀sẹ̀ ìdí ọjà pàtì pàtì lábẹ́ àfúróyàn bàbá àti màmá wa Prophet Johnson àti Pastor Mrs. Victoria Adiago JP ní Rest Beloved Evangelical Ministry number one CMS bus stop ìyànà church ìwòròdú Ìbàdàn telephone zero zero three four seven two five five eight five ìpàdé ńlá alágbára yìí. torí yín ni ó. Do you know that a major part of living a healthy lifestyle is eating healthy, organically grown food products? But as soon as people hear this, they start thinking about having to go to the farms. But guess what? You do not have to go through all that stress as Rejoice Place Supermarket has made it much more easier for people in Ibadan and its environs to have access to organically grown, rich, and nutritious food products fresh from our farms and partner farms at affordable prices. We are your plug for different foodstuff ranging from plantain, yam, gari, red oil, epopupa, elubo, iru, tomatoes, scotch bonnet, atarodo, cayenne pepper, tatashi, and so much more. You get to experience the village market theme every Saturday as Rejoice Place Village Market will be in full effect. Bring your kids to experience a village market setting with love from the fam. We are located at number 42 Liberty Road by Bolaige bus stop, adjacent DB filling station, Ibadan. Call 0818 715 4256 or 0909 888 0153. Rejoice Place Super Market. Healthy food, healthy lifestyle. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn dènà àìsàn ju ká máa wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ilé ìlera rẹ ṣe pàtàkì. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ̀ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó Mr mmm. àlàbí ọjọ́ yẹn máa Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùn rere tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já ọ tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn ayé ẹni rọni lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge, IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. Oh boy, now kada you carry? Yes so What happened to your car? The mechanic wey be our junction don't spoil am He no get them at all why you can't give you a car to roadside mechanic shebi i don't tell you say na service king make una dey trust with una car service king yes now service king service king Baki Baba. Yes, so Service King na Baba for auto fixing. We go make you enjoy your car like new without wahala. Dem be expert for engine work and repair. Na diagnosis them go first do to sabi wetin be the problem for your car. Whether na mechanical or spare part fixing, be electrical work, na any brand of car them they do with them different different ogbonge machines. Even sef Service King they do body work like spray painting and baking. Service King they plot 36 beside Bevy High School, College Crescent, Okeado, Ibadan dem telephone na 091 3500 0384 service king happy moto happy you. ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́wọ́ yìí. hallelujah àkókò tún ti tó fún ọlọ́run ìjọ àpọ́sítì kristi láti tún falẹ̀ ya fún iṣẹ́ àmì àti ìyanu lórúkọ jésù kristi nínú pàdé àdúrà tamátàsé ní gbogbo tuesday ní csc fifty center number six ogoluwa estate bus stop zone one alágbọn area kúmọ̀pàyí road olodo ìbàdàn aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá àti ní gbogbo wednesday ní csc fifty center gbági akíngbadé junction junction jẹ́ kí ọlọ́kadà ṣáájú rẹ dé CAC fitri center lẹ́gbẹ̀ẹ́ b and d renters aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá bákan náà lẹ́yìn àdúrà aago méjìlá ni àyè ó tó wà fún gbogbo ènìyàn láti rí bàbá pásítọ̀ Dr. Stephen O. Ajayi fún ìgbanímọ̀ràn àti àdúrà kìlógun tó dé bá tó ń sunkún lé lórí gbèwà pàdé Jésù oníṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ tá a fi ran ikọ̀ Ọlọ́run pásítọ̀ Dr. S. O. Ajayi ó sì lẹ́rìí titun lórúkọ Jésù hello hello zero zero three four seven zero nine two eight two atamátàsí prayer every Tuesday at CAC fitri center number six Ogoluwa Estate bus stop zone one Alagbon area kúmọ́pàyẹ́rọ road olodo ibadan and every wednesday at victory center gbagi akingbade junction beside bnd renters ibadan is going to be powerful be there ojú mi tán mi jẹ àjàdí ọ̀rẹ́ mi ọ̀wọ́n apàjùbà kẹgbẹ̀fà òrokoroko gbọ́wọ́ kùkùté mo mà rí ọ. yéésà mi ò jẹ àgbẹ̀ aládàá ni mí lóòótọ́ mo rokoroko ṣùgbọ́n èrè oko ò jáde tó o ọ̀nà àbáyọ mo bá sọ́dọ̀ rẹ ó jẹ torí àsìkò ọ̀gbìn mi tún ti dé. báyé ṣe ń yí lèmi ń báyé yíjàre. ẹ lọ́nà wo. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa. star three four seven star four six hash crop to cash code ló mẹ́rẹ̀ oko mi yọ jáde dáadáa pẹ̀lú star three four seven star four six hash rọrùn ni wàá ra ajílẹ̀ tí mẹ́rì oko yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ àlẹ́dùnwó bẹ́ẹ̀ ló rọrùn láti ya katakata pako dáko lọ sún àdàdà wọ́n tún bá ní wojú ọjọ́ kójú má bàa wọ irúgbìn wa lọ pabambari ẹ̀ ni pé tó o bá ti darapọ̀ mọ́ ojú òpó iléeṣẹ́ crop to cash pẹ̀lú star three four seven star four six ash wàá lẹ́tọ̀ọ́ sówó yẹlẹ́lẹ́ bíntín. èyí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan jẹ́ ń yára tẹ. ṣé o ti tẹ̀ tán? Ah, ah, ah, ọ̀rẹ́. ó ti zẹ́ o pẹ̀lú star three four seven star four six hash ti iléeṣẹ́ crop to cash iṣẹ́ ọ̀gbìn ti di rọrùn. owó academy suite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe tó tún pélé mọ́. àyíká tó rẹwà o. akademi suwite ìgbà. yàrá tó tutù mímímí. sinimu tó bá fẹ́. ẹ̀wò tẹ́ reception wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí o lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. ọgbọ̀n ò lẹ́lẹ́gbẹ́. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀sí ń bẹ. taba ṣayẹyẹ taba ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. ajá balẹ̀ ajá balẹ̀. àdọ́pẹ́ ó yẹ ẹ máa bá wa ká lọ bẹ́ẹ̀ ṣe ń bá wa ká lọ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ajá àbálẹ̀ tòórọ̀ òní ẹ tún láǹfààní àti darapọ̀ mọ́ wa níkànnì ayélujára ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ Facebook live ti Fresh FM ó ń lọ lọ́wọ́ báyìí báyìí báyìí ìròyìn yìí ń lọ lọ́wọ́ ń bẹ̀ báyìí báyìí báyìí ẹ bá wa ṣíà ẹ̀ ẹni tí ò tí ì fọ́lò wa kọ́ fọ́lò wa ẹni tí ò tí ì láìkì péjì yẹn ẹ ṣé o ẹ bá wa láìkí ẹ ọlọ́run ọ̀ láìkí ẹ̀yin náà o. ìrìn àjò lágbo òṣèlú bí 2023 ṣe ń kanlẹ̀ kan gbàngbàn ńbẹ̀ láti bẹ̀rẹ̀ ìròyìn ojú ìwé kejì Vanguard tó rọ̀ òní ni wọ́n sì kọ́ sí bí Ọbásanjọ́ ṣe kọ̀ láti tún darapọ̀ mọ́ PDP wọ́n ní àmì pé nǹkan ò ní samanga fún PDP ní 2023 nu Okechukwu kò wojú Uche tó fi chukwu ọ̀rọ̀ sí wọn ní agbèjì ara ìròyìn ọ̀rẹ́ o lẹ́kùn rẹ́rẹ́ ọ̀kan gbòógì nù àwọn olùdásílẹ̀ ẹgbẹ́ ọlọ́wọ̀ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí ẹni tuntun ṣe ọ̀gá àgbà fún àjọ tá a mọ̀ sí Voice of Nigeria VON ọgbẹ́ni Osita Okechukwu Osita ti tafa ọ̀rọ̀ sí ẹgbẹ́ PDP Okechukwu. Okay, ó ti chúùkù ọ̀rọ̀ tọ́lágbá kan ságbèjì ara ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ yìí pẹ̀lú bó ṣe ṣàpèjúwe ìrìn tí wọ́n rìn lọ sí ilé ààrẹ ìgbà kan nílẹ̀ yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nílùú wọn tí ń bẹ ní ilé wọn tí ń bẹ nílùú Abẹ́òkúta tí PDP ti lọ rèé dìrẹ́bẹ̀ pé kí ààrẹ nígbà kan nílẹ̀ yìí OBJ kọ́dà kan padà ságbó ẹgbẹ́ PDP kóhun gbogbo kó lè rí bó ti yẹ ó òsítà òkè ìtúkú ṣàpèjúwe irúfẹ́ ìrìn bẹ́ẹ̀ bí ìrìn kọ̀sọ́bẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ tí ó sì lọ rèé bá ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí Obj sọ ọ́ ṣàpèjúwe rẹ̀ bí ẹjọ́ kọ́tà dọ̀tí Òkèchukwu ni òun mọ̀ wòye ẹ̀ wá dákun ìrìn ẹlẹ́sìn mìíràn wo làwọn ará abítúnrè lọ rèé bá Obj ńgbà wọn kú débẹ̀ náà Obj jẹ̀jú wọn ni tó sì fi yé wọn wípé omi ń sàn kó tún bójú wẹ̀yìn ó di láéláé pọ̀ngbá ká má pàdé mọ́ lágbo PDP ohun tí bàbá fi dá wọn lóhùn nu lápá àwọn bá jábọ́ bí ọ̀pẹ tí iná mú ah òsítà Okechukwu ọ̀tá fàárọ̀ o ó ní èyí ń ṣàpèjúwe pé àwọn ọmọ Nàìjíríà wọ́n ti kọ̀dí sí PDP ní rẹpẹtẹ kí wàá ní PDP wà ń bá ka Okechukwu ní èyàn ó tiẹ̀ mọ̀ wò wípé ẹ̀dúró náà ṣé àwọn àgbààgbà àtàṣíwájú PDP ṣé wọn ò tí ì mọ̀ wọn ò tí làákàyè ò tí ì sọ fún wọn pé àwọn ọmọ Nàìjíríà ò fẹ́ ti wọn mọ́ bí wọ́n bá ń su ọmọ Nàìjíríà ń sọ wọn bí wọ́n bá ń ṣẹ̀yọ ọmọ Nàìjíríà ń sọ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ ìfúnra ọmọ Nàìjíríà sí agbo wọn ọ̀pọ̀ lásìkò yìí débi pé ọmọ Nàìjíríà ò fẹ́ gbé wọn padà sí agbo òṣèlú mọ́ láti wá jẹ̀lú mọ́ wọn lórí ó nígbà ọmọ Nàìjíríà ti mọ̀ pé òṣèlú jẹ ti òṣèlú jẹgúdújẹrá àti pínwópínwó òun ni ẹ máa ń ṣe nínú PDP ọmọ Nàìjíríà ò sì fẹ́ eléyìí mọ́ Àbújá olú ìlú ilẹ̀ wa Nàìjíríà ní Osita Okechukwu ló ti ń bá oníròyìn sọ̀rọ̀ ó ní à ó ní àwọn ará bí ọmọ pé omi ti gbẹ lẹ́yìn ẹja wọn ìbáṣe pé wọ́n mọ̀ pé omi ti gbẹ lẹ́yìn ẹja wọn wọn ò ní kẹsẹ̀ lẹ́sẹ̀ re ẹ̀gbá aláké láti lọ rèé bá Ọbásanjọ́ pé kó ṣàtìlẹ́yìn fún PDP PDP waiting Okechukwu òsìta ní àbí bọ́bá jẹ́ ń tọ́ mojú tọmọra ni láti ọdún náà lọ́hùn tí ààrẹ ìgbà kan OBJ tó ti mú káàdì ẹgbẹ́ PDP tó fàyà níyàkúyà lójú ayé tó sì kó dàgbó ló yẹ kí wọ́n ti mọ̀ pé ọ̀gá ò ní í wu ọ̀dọ̀ àwọn mọ́ ó ní ètò wa jọni lójú náà ní tèkàn kùgbù alága ẹgbẹ́ PDP ọ̀mọ̀wé iyọ̀chia ayu tí àwọn náà kẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ̀lé wọn lọ́ọ̀rì ṣàbẹ̀wò sí Ọbásanjọ́ nílé wọn tí ń bẹ ní Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ó ti ṣe wọn ò mọ̀ pé ìrìn ìsọnu òun náà ní ọlọ́ọ̀rì erin lọ́bẹ̀ àti ọ̀rọ̀ gọ́tà dọ̀tí lẹ́jọ́ tí wọ́n gbé lọ sí etígbọ̀ Obij ni ó ní bí iyọ̀chia ayù bá mọ̀ bẹ́ẹ̀ ni kọ̀yẹ́kọ́ tẹ̀lé wọn o ó ní Obij èsì sọ fún wọn lójú wọn pé ẹ wo èyí tí mo ṣe yìí náà ní ń jòun nínú PDP láti ìgbà yìí wá ìtàn ò sì ní gbàgbé Obij ní sọ fún ọ ìtàn ò ní gbàgbé gbogbo ipa takuntakun tí mo kó nínú PDP látìgbà àti bẹ̀rẹ̀ rẹ̀ ibi mo sì ṣe é dẹ̀hun tí mo kọ orin Ebenezer sí etí gbọ̀yìn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Ebenezer túmọ̀ sí ibi ìní olúwa lọ́ràn mi lọ́wọ́ dénú ẹgbẹ́ PDP ká má pàdé mọ́ Obije sọ fún wọn débi pé látijọ́ mo ti ya káàdì yín <clears throat> tí mo ya ní ìyakuya tí mo sì kó gbóhùn ni mo ti bẹ́lẹ̀dá mi sọ̀rọ̀ pé n tí ó gbé mi padà sínú agbo PDP kámọ́rì mọ́ n tí ó sì gbé mi padà sínú òṣèlú bárakú kámọ́rì mọ́ èmi nísìnyí mo ti jẹ́ aṣíwájú fún ilẹ̀ Yorùbá aṣíwájú fún orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú fún ilẹ̀ adúláwọ̀ Áfíríkà aṣíwájú kan gbòógì káàkiri àgbáńlá ayé ipò gẹ̀rẹ̀jẹ̀ ń bi àti ìbàgbà lèmi OBJ wà báyìí ká mọ̀ ṣẹ̀ṣẹ̀ pè mí wọnú PDP àbẹ́gbẹ́ òṣèlú kan hmm. kọjọ́ mọ́ òsìta Okechukwu ní ti Ọbásanjọ́ sọ fún wọn yìí ẹsẹ̀ wọn sì wọlé gbúrú gẹrẹrẹ gba wọn kúrò ń bẹ̀ oníkìlà wa ń bá ká ó ní ẹ má jẹ́ wa ń tí ọ̀sán nù hmm. ìjúwe fún PDP nù pé à ńgbà tí alẹ́ ọdún ti dàrú ọjọ́ ọdún gan kò lè mútu máa yọ̀ jáde ńgbà PDP ti gbọ́ látẹnu Obíje pé kò sọ̀rọ̀ kí wọ́n mọ̀ gbé signboard àti bánà wọn wá síwájú òun mọ́ ó ti mọ̀ pé ọdún twenty twenty three tá a tún dìbò ọmọ nàìjíríà ti kọ pdp ẹlẹ́dàá ọmọ nàìjíríà ti kọ pdp pdp ọ̀bọ wọn ò lè jèrè kankan lẹ́yìn ọkọ̀ com twenty twenty ìròyìn yìí ní kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ lọ gba balance ẹ̀ èmi kọ́ mo kọ́ o hmm. wọ́n kọ́ ni mo kà á o ojú ìwé kejì Vanguard ni wọ́n sì kọ́ sí. agbo òṣèlú tá a gbà wọlé láàárọ̀ tòní ó hẹ o ẹsẹ̀ ni gbogbo ẹ̀ ń fẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ káàkiri gbogbo àwọn òwúròyìn tó jáde láàárọ̀ tòní látàrí ètò ìdìbò ọdún 2023 àwọn èèyàn ti dèdè wọ́n nà má Àtíkù lọ́rùn bí ìgbà tí ara mọ̀jẹ̀mọ̀jẹ̀ tó bá ń nà mọ́ aláìsàn ní gògóńgò bólẹ̀ jẹ́ pé ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Alhaji Atiku Abubakar pé kò tí ì fẹnu ara rẹ̀ kéde síta kọyọ sí bọ́ńbọ́ wípé òun náà tún nífẹ̀ẹ́ o láti díje báyìí ṣẹ̀wárì láti inú ẹgbẹ́ rẹ̀ gangan ẹgbẹ́ òṣèlú People's Democratic Party èèkàn kò gbò nínú ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún àtún àwí ẹnìkan tó náà tó jẹ́ aṣáájú nínú àwọn tó polongo ìbò fún Àtíkù lọ́dún 2019 ọmọọba Kasim Afẹ́gbùà láti ìpínlẹ̀ Èdó ó ti sọ̀rọ̀ àwọn ìdí tó fi yẹ kí Àtíkù ọlọ́rin sẹ́ńpẹ́ báyìí kó sì lọ́rin sinmi kọ́ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kọ́ dá mi lákàná nínú àtẹ̀jáde kan tó fi síta tó pè ní 2023 Àtíkù àti ọdún mẹ́túsẹ́là rẹ̀ nínú òṣèlú yébà àfẹ́gbùà ló sọ báyìí ọ̀ wípé wọ́n mọ̀ rántí òun wípé ṣebó ń lòún fóun sí tóun sì kónámọ́ yíyọ ẹni tí ṣe alága àpapọ̀ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP èyun Uche secondus ó ní iṣẹ́ wa rè ó ní kódà kátìkú ọmọ mọ̀ ń tọ́tọ́ nígbà tó yẹ pé kọ́sàdùn jẹ́ pé òní ọ̀tún máa fara rẹ̀ kalẹ̀ láti díje fún ipò ààrẹ bọ́ba ti gbọ́ pé ètò ìdìbò ń bọ̀ wọ́n ní bí Àtíkù bá ń sùn ẹ̀ bá ní jí kọ́mọ̀ ìpè ti bẹ níta báyìí ọkọjá Àtíkù for president nínú ìròyìn ọ̀hún ó tẹ̀síwájú ọ̀ ó ní pẹ̀lú ọjọ́ orí Àtíkù àti àwọn kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan ó ní kò yẹ kí wọ́n ti ẹ̀rọ kàn án pé òun látún fà kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP láti fa àṣẹ ẹgbẹ́ náà lọ́wọ́ kí ó díje ó ní òun ní tòun o tó ń jẹ́ kọmíṣánná tẹ́lẹ̀ rí fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Èdó lábẹ́ gómìnà Adams Oshiomhole wọ́n mọ̀ òun o pé àjẹ́ tí kì í ṣẹ́ ni òun ó ní tóun bá sọ̀rọ̀ òun ó sì dúró tì ní o ó nítorí pé ó yẹ kí ọmọ yé Àtìkù náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti gbójúpò lọ́dọ̀ àwọn arúgbó kàngẹ́kàngẹ́ láti máa darí orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n káyìn àwọn ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù sọ́wọ́ àtúnyẹ̀ kíró Àtìkù kọ́mọ bóde pẹ̀lú ọjọ́ orí lè tó sì ní òun ó ní tẹ̀ bá wà wò ó ní orí ìṣàkóso tí ààrẹ Muhammadu Buhari tí nǹkan ti jẹjú pọ̀ mọ́ lọ́wọ́ báyìí ẹ ẹ ṣàìmọ̀ pé ọjọ́ orí gan bẹ nínú nǹkan tó fọ́jú nǹkan pọ̀ mọ́ Buhari lọ́wọ́ ṣé ká tún wá tún rí ojú ọ̀nà ká sì rí igbó ká tún mórí lẹ́nu ògbó náà ni ó ṣàlàyé pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí ó ní ẹ̀ ń bá ń tàn kó yé ìtàmọ́ ni o ó ló yẹ kí wọ́n bá sọ tíjú tọrọ sọfẹ́ fara rẹ̀ títí di professional aspirant ni lọ́dọọdún bọ́ba gbọ́ pé ètò ìdìbò yóò tún lé yóò gbé rẹ̀ síta yóò lera rẹ̀ sínú àtẹ ẹ̀sọ́ kodo ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sọ́ fún Àtíkù níbi tí bá ti gbọ́ ó ní ní wàá tún yẹ kí ẹnìkan kí ó tún máa wá lọ́ọ̀rẹ́ gbé igbá òṣèlú nígbà tá a mọ̀ pé ó ṣeé ṣe o kọjá pé ọjà tí ò ó ní eléyìí ó ní kò wáyé yẹn ibi ẹlòmíì ṣe máa ronú lódì lódì lákòókò tí gbogbo ìlú tẹ́ fẹnu kò wípé kí ààrẹ kọ́ wá láti gúúsù orílẹ̀-èdè nàìjíríà ẹgbọ́n náà ta ni mọ́ báwọn èèyàn dámọ̀ràn náà tí wọn ò ní sòótọ́ ọ̀rọ̀ fún wọn arákùnrin kassim afẹ́gbà ẹni sọ̀rọ̀ ti tara ti tara báyìí tó sì wá tún sọ síwájú wípé ó yẹ kí àtìkù kó mọ̀ wípé ọjà tí ò ṣe polongo ìlò hmm. ń túrù yìí o hmm. ọjà tó ti dómúkẹ̀ ká tó wá mọ́ polongo rẹ̀ ṣe ti aráyé lákòókò tá a fẹ́ gba ìjọba kúò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC tẹ́kọ̀ ti rọ̀ mọ́ lọ́wọ́ ìkan ẹgbẹ́ òṣèlú PDP yìí láti ìpínlẹ̀ Èdò ó ní ó tiẹ̀ ti sú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káwọn arúgbó kẹ̀gẹ́kẹ̀gẹ́ àwọn tá a ti rí wọn tá a ti ń gbúrò wọn láti bí ogójì ọdún àbólé díẹ̀ sẹ́yìn nídìí òṣèlú Nàìjíríà kí wọ́n tó máa bóde sójú etí wọn ni ṣé kì í rẹ̀ wọ́n ni ẹ bá ní sọ fún wọn wọ́n já wọn nú àpọ̀ntì ọ̀yọ́ wọ́n lọ dá mi lákàná ìròyìn ń gojú ìwé kan ni wọ́n fún tán nínú ìwé ìròyìn ti Daily Sun tó tòní àwọn alátakò ti nà mọ́ Àtíkù lọ́rùn pé kó lọ sẹ́ńpẹ́. àwọn èèyàn ní ìpínlẹ̀ Benue ní inú àwọn òdùn síjọba àpapọ̀ Nàìjíríà wọ́n gbẹnu àwọn èèyàn tí wọ́n wá láti àárín gbùngbùn ilẹ̀ yìí Middle Belt sọ̀rọ̀ ẹgbẹ́ kan tí wọ́n wá láti àárín gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà Middle Belt Movement for Justice and Peace MBMJP wọ́n ti sọ ọ́ pé inú àwọn èèyàn láàrin gbogbo Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Benue kò dùn sí ìjọba àpapọ̀ lábẹ́ APC ìjọba àpapọ̀ tí APC ń tukọ̀ rẹ̀ bíi balógun ọkọ̀ òun náà ni wọ́n pé ń jẹ ojú àwọn níjẹkújẹ tí wọ́n sì ń tọ́jú àwọn yẹn àwọn mẹ́bọ̀ o ọ̀rọ̀ ikọ̀ àwọn darandaran tí ń darán ya bòlú ṣe àwọn èèyàn kan náà ń búṣẹ́ àti bí ìgbésí ayé ò ṣe sanmanga kankan mọ́ fáwọn èèyàn ní Benue àti láàrin gbùngbùn Nàìjíríà òun lọ́nà tí ìjọba àpapọ̀ ń gbà tí wọ́n ń fọwọ́ ọlá gbá wọn lójú wọ́n ní ṣebí bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí bí èèyàn bá dákẹ́ tarẹ̀ ọba dákẹ́ nílànà tí àwọn fẹ́ tẹ̀lé wọ́n ní ó kéré tán àwọn èèyàn tí wọ́n jẹ́ aráàlú ní ìpínlẹ̀ Benue bíi mílíọ̀nù kan ààbọ̀ one point five million tí wọ́n jẹ́ àgbẹ̀ àmọ́ náà ni wọn ò lè dóko mọ́ tó jẹ́ pé wọ́n ti dèrò ibùdó Ògúnléndé IDP camp eléyìí ti ń bẹ ní yíkáyíká ìpínlẹ̀ Benue níwọ̀n àgbà táwọn ará abíhùn tí wọ́n ti yabò wọ́n tí wọ́n sì ṣe wọ́n bọ́sẹ̀ ṣe é sojú lóko ò bá ṣe é lọ mọ́ ilé ò ṣe é gbé mọ́ àjò ò ṣe é gbé mọ́ gbogbo ẹ̀ di wọ̀ ní ibùdó ìfiniwọ̀ Ògúnléndé àwọn èèyàn yìí tí wọ́n sọ̀rọ̀ lóko àwọn èèyàn láti apá ìpínlẹ̀ Benue ní ṣé bàbá wa fìyàn joyè àwòdì sí òye ó lè dẹ́dí ẹgbẹ́ ni ìjọba àpapọ̀ tí ọlọ́run fi ṣe ààbò lórí ẹ̀mí àti dúkìá ilẹ̀ yìí ó dàbẹ̀ ń pé wọn ò fẹ́ rí nǹkan ṣe tààrà bí ojútùú sọ̀rọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Benue àti àárín gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà mo kú òǹbí bẹ́ẹ̀ òṣùrẹ́ yà sí ìròyìn agbo òṣèlú níbi tí ẹnìkan ti wòye pé pẹ̀lú iyọ̀chia ayu fún ẹgbẹ́ PDP gẹ́gẹ́ bí alága PDP ó dájú ṣáká pé PDP ó gba agbára padà lọ́wọ́ APC ní 2023 ìròyìn ọ̀rẹ́ o mọ́ńbé ní nkà ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága fún ilé ìfowópamọ́ ìgbàlódé kan ní orílẹ̀-èdè yìí Muhammed Ayatollah wọ́n ní ó ti sọ̀rọ̀ sígboro ayé si pé ẹni tí wọ́n fi ṣe alága gbogbogbò PDP ní àsìkò yẹ ẹgbẹ́ òṣèlú alábùradà iyọ̀chia ayu ó ní ọ̀kájú wọn awọ rẹ̀ ó sì kájú lù láti tukọ̀ PDP dé èbúté-èrè ó ní gbogbo bí ẹgbẹ́ APC bí wọ́n ṣe ń sakọ́ kiri ìgboro lásìkò yìí pàápàá lórí àlééfà ìjọba tí wọ́n rò pé kò sẹ́nìkan tó lè gbọ́n àwọn síta ní ọdún 2023 ó ní ẹ fi wọ́n lẹ̀ wọ́n ń tanra wọn ni àyàtúndé ni pẹ̀lú iyọ̀chia ayù àtàwọn balógun yòókù tí wọ́n kó lẹ́yìn ó ní ọkọ̀ wọn ti ń bẹ lágbàmì yìí èbúté rẹ̀ ní ó ẹgbẹ́ PDP àtọmọ nàìjíríà lápapọ̀ dé ó ní bàbá wa di twenty twenty three ó ní olórí ogun tí ò gbọ́dọ̀ kẹ́yìn ogun ẹ̀jẹ̀ mọ̀ pé ìyọ̀chia ayò ní í jẹ́ bẹ́ẹ̀ yóò sì léwájú ikọ̀ PDP nílé lóko tó fi dẹ́yìn odi lọ́ọ̀rì gba agbára lọ́wọ́ APC lágbo òṣèlú àti ìṣàkóso orílẹ̀-èdè yìí lọ́dún 2023 ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú iyọ̀chia ayò PDP yóò tún agbára gbà padà lọ́wọ́ APC ní twenty twenty three ẹ fẹ́ gba balance ẹ̀ ẹ lọ sójú ìwé kẹjọ Vanguard tó jáde lóòrọ̀ yìí. ajá balẹ̀. Are you a business owner, seller, creator, or trader? Do you know you can actually get a business account in five minutes? And all the tools you need to run your business, like invoicing, inventory management, an online store, and customer management. All you have to do is go to Google Play Store or Apple App Store. Search for Prosper, that is P R O S P A. Download the app and fill in a few details. If you're serious about your business, you need to use Prosper. Get a business account in five minutes. Go on Google Play Store or Apple App Store and search for Prosper. That is P R O S P A to download the app now. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara mama atm pos àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn ọgbà tí àṣejìná lòdì ìrànjẹ làwọn aláṣejókòtì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì ló ti wẹ̀wù ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó kojú owó iṣẹ́ sì ti fẹ́ parí pẹ̀lú lórí ọgọ́rùn míì jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ ilé iṣẹ́ ńláńlá láwùjọ òun náà nípínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wàbọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn náà ojú pópó tí ń sòrú dọ̀sán kọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọrírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ó taṣọ ọgbẹ́. iléeṣẹ́ ètò òròyìn ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. aṣíwájú ni wá aṣíwájú ni wá àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí àgbàjọwọ́ la fi sọ̀yà bọ́kọ̀ tẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń lọ gèrègè lábẹ́ ìjọba ọmọ ẹ̀rọ olúwaṣeyẹ mákindé ló yẹ kájọ gbárùkù tí káṣíyọrí bá lè dé bá nípasẹ̀ bẹ́ẹ̀ ni sísan àwọn owó orí tó yẹ sásùn ìjọba lásìkò tó tọ́ ètò sísan owó orí ilẹ̀ ibi tá a kọ́lé sí tàbí tá a kọ́lé iṣẹ́ ṣíṣe pàtàkì láti lọ ṣe ojúṣe tó tó àti ètò yẹ sásùn ìjọba fún ti ọdún twenty twenty two bẹ́ẹ̀ sì rèé o àǹfààní ńlọ tó ti wà ní kété tí wọ́n bá ti ṣe ojú òpó sílẹ̀ láti máa lọ sanwó yìí ní tààràtà ọgbọ̀n ọjọ́ àkọ́kọ́ tí wọ́n bá ti kọ́ fi ìwé lé yín lọ́wọ́ ẹni bá tètè lọ sanwó tiẹ̀ yóò tún gba ìdá mẹ́ẹ̀ẹ́dógún padà nínú owó owó tó san ẹ lè sanwó wọlé pẹ̀lú ìlànà ti POS ẹ tún lè sanwó wọlé sí àwọn ẹ̀ka tó ń rí sí ètò ìpawọlé lábẹ́ ìjọba tó wà láwọn ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléní ọgbọ̀n tí ń bẹ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ èyun OYBIR tax offices gbogbo ẹ tún lè kọjá lọ sí room four Ministry of Land Housing and Urban Development kẹ́ ẹ lọ sanwó yín níbẹ̀ ẹ tún lè sanwó nípasẹ̀ www.lands.oyostate.gov.ng ẹ tún lè sanwó láti àwọn ilé ìfowópamọ́ olóko gbogbo tí ń bẹ pẹ̀lú ìlànà àti ìbámu òfin ìjọba land use charge ọ̀yọ́ ò ní bàjẹ́ o ṣojúṣe ẹ̀ má sílẹ̀kùn o. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o. Mustapho mustapha ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatado medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. ọlọ́run mustapha ò ló mi ṣe jp. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀ jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀ jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀ jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ you fit fly office tó wà success house seven up road Olúyọ̀lé main ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out Christ Apostolic Church Òkè Dande Ring Road Zonal Headquarters Ajé Ìgbé Ìbàdàn wọ́n ń pe gbogbo èèyàn síbi àkànṣe àdúrà Tuesday mẹ́ta oníṣègùn ńlá prophetic prayers pẹ̀lú àkòrí Ọlọ́run àwọn bàbá wa God of our father bójú bá ń rọ̀ lèèyàn gbẹ̀mí o onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò máa tọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ kẹjọ ọjọ́ kẹẹ̀ẹ́dógún àtọjọ́ kejìlélógún oṣù kejì ọdún twenty twenty two tá a wà yìí ni ó fi wáyé bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ àwọn olórin ẹ̀mí ni Lady Evangelist evangelist tómilọ́lá elshadai lady evangelist fọlọ́runṣọ́ Adeola, evangelist gbẹ̀ngà bújáde àti evangelist sunday olùkìtìbí jasper àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè prophet joseph akínlolú akínadé láti cac eagles wing prophet yomi ọlátúndé cac orí òkè ìkòyí pastor ṣògo arúlógún jp ọmọ wòlíì Zona superintendent òǹlẹ̀ni tọ́lọ́run fìràn yìí rán fún àlàyé zero zero three six five seven one six one seven jésù lolúwa. lolua. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn délé pàdí mi tó já e jù. wàá ṣeré ọmọ ìyá mi. Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí ẹ̀. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king ní ẹgbẹ́ lọ. bẹ́ẹ̀ni service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ wọ́n mójúlẹ̀jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò. ajá balẹ̀ ajá balẹ̀. yes ajá balẹ̀ ìròyìn òun náà nísìnyí dún kẹrẹrẹ kẹrẹrẹ látòrí ìkànnì tí ń kilẹ̀ falafala fresh la wà nílùú ìbàdàn ẹ̀ síléwọ̀ o tẹ́ ẹ bá ń gbọ́ wa inú ilé orin níbẹ̀ náà ni àgúnwà sí bí ọlọ́ba hmm. ìròyìn èyí tí ń kà yí gbogbo òwe náà ló tún gbé láàárọ̀ tòní o ní èyí tó fi ariwo bọnu wípé ẹ̀ wá gbani ẹ̀ lajà ni àìsàn ló ṣe Abíọ́lá wọn ò fún ní májèlé jẹ o tó fi jáde láyé Abdulsalami ìlú sọ bẹ́ẹ̀ inú gbogbo òwe ìròyìn ló sì wà láàárọ̀ tòní ẹni tó ti fi àkókò kan jẹ́ olórí ìjọba ológun lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀gágun àgbà abdulsalami abubakar ó ti sọ̀rọ̀ wípé yàtọ̀ sí ìròyìn èyí tí àwọn èèyàn ń sọ káàkiri wípé olóògbé moshood kásìmọ̀ wọ abiola ẹni tó jáwé olúborí nínú ìbò june twelve nineteen ninety three tá a dì ó ní àìsàn ló ṣe ó lọ lọ́jọ́ bá dé bá kì í ṣe pẹ́ nìkankan ló fún ní májèlé jẹ abdulsalami ẹni ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò èyí ò lópin ọ̀sẹ̀ èyí tí wípé irọ́ gbà ìní tí àwọn èèyàn ń pa wípé tíì ni wọ́n pò fún mu o ní a bá jù mọ́jèlé sínú rẹ̀ tó fi dágbére fáyé ó ṣàlàyé ọ̀rọ̀ pé wẹ́ẹ́ tí n bá gbọ́ngbà mí ìmọ̀ akẹ́ rẹ́rìn sí àwọn èèyàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn bú tí ò fẹsẹ̀ múlẹ̀ iná ni wọ́n ń sọ wípé àwa pa MKO Abiola ó ní kò sí tara yóò lè sọ ó lọ́pọ̀lọpọ̀ ọgbà tí nǹkan bá wáyé bá òǹkà kọ́ ọmọ fẹnu rẹ̀ wí nǹkan tó bá bá a lẹ́nu ni onígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa MKO Abiola pé tí ì ló mu ọlọ́run sáàmù dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ni o pé ọlọ́run ọba ọmọ ṣeun o tọ́ ọ dá mi nírú èèyàn tọ́ ọ dá mi tó o sì máa jẹ́ kí n mọ tí nǹkan kan tó bá ti bẹ́ sílẹ̀ nígbà tó ń ṣàlàyé lórí irú ikú tó MKO Abiola ah, Salami Abubakar ó sọ̀rọ̀ ó ní ní ọjọ́ tí Moshood Abiola ti ọ jẹ́ pé ọlọ́run ọba kọ́lọ́run ọba ni fi orí jè é kó sì tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀ ó ní àwọn nǹkan bíi méjì mẹ́ta kan níjẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọ̀sàsìhùn tọ́ ọmọ tọ́ mi sọ́nà ó ní lákọ̀ọ́kọ́ náà ó ní mo tẹ́wọ́ gba àwọn àlejò kan láti ilẹ̀ Amẹ́ríkà etí Thomas Pickering ti ó jẹ́ Secretary of State tó wá bá wọn àbí bákan nígbà náà ó ní nínú àwọn tí wọ́n jọ Susan Rice Perez ọ̀nbẹ nínú wọn òun sì rántí ipa tí arábìnrin Susan yẹn tó kó níjọ́ tí MK Abiola tó kú ó ní nígbà tí wọ́n ti dé táwọn ti kíra wọn káàbọ̀ ẹ kú ilé nǹkan kan tá a sọ̀rọ̀ díẹ̀ ó ní kó tó di pé wọ́n fẹ́ máa lọ Pickering ló sọ fún mi pé your excellency ẹgbọ́n náà a sọ pé a fẹ́ rí Moshood Abiola wọn ò mọ̀ jẹ́ kárì ó lò ní àwọn wo ta ló ní tọ̀hún wọn ò tó bẹ́ẹ̀ ó ní lẹ́yìn ẹ̀ ń lò má pe àwọn èèyàn tí wọ́n wà ní ẹ̀ka ti ètò ààbò ń pẹ̀ ó ní nísìn nísìn ẹ jẹ́ kí wọ́n rí MKO Abiola onígbà tó ń pe ẹni tí í ṣe olórí ẹ̀ṣọ́ ọ̀hún Chief Security Officer tó ń sì pàṣẹ yìí ó náà ni wọ́n mú wọn lọ láti rí MKO Abiola lásìkò yìí tí MKO Abiola tẹ ẹmọ ipò wà nínú ọgbà ẹ̀wọ̀n yàtọ̀ sí dókítà rẹ̀ tí ìmọ̀ wa bá tóun sì mọ̀ pé dókítà rẹ̀ wọ́n fún láàyè láti wọ́n mọ́ bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kankan wọ́n ní wọn ò jẹ́ kí wọ́n rí i ó ní ìgbà tóun sì wádìí head of state ó ní torí ìfikùnlukùn kan tó wáyé láàrin òun àti ambassador Babagana Kingibe ó ní ọ̀rọ̀ tí wọ́n bá òun sọ gẹ́gẹ́ bí ọmọlúàbí lóní tó òun ti gbọ́ sí i lẹ́nu ló ń bá pe àwọn mọ̀lẹ́bí wọn ẹ lè wàá mọ̀ rí èèyàn yìí o nígbàkúgbà tó bá ti wù yín ó ní ọwọ́ akọ ọjọ́ kan tí yọ dàgbére fáyé ó láwọn mọ̀lẹ́bí MK Abiola wọ́n wá sí Àbújá láti wá rí i ó ní fún dìkan àbí nǹkan míì ó ní wọn ò tún jẹ́ kí wọ́n rí i ah ó ní ìlú wa sọ fún wa pé èyí ti jẹ́ tẹ̀ ní jẹ́ wọ́n rí i ọ̀yá ẹ máa pín sí méjì ni ẹ̀ẹ̀kan ẹ wà lónìí ẹ̀ẹ̀kan ẹ wà lọ́la nítorí pé bí ẹ ṣe pọ̀ tó ó nítorí èyí òun ti fún ọ ní ìlànà bí wọn ó ṣe rí <clears throat> MKO Abiola ó ní ẹ̀yìn mọ̀ wò bí ká sọ pé àwọn kan rí ní àná kí àwọn kan kí wọ́n wá rí lónìí ó ní ọjọ́ tí àwọn tó láti Amẹ́ríkà yìí ti sọ pé àwọn náà fẹ́ rè ó ní normally ẹwọ́ alẹ́ ni àwọn èèyàn ni wọ́n máa wá láti wá rí MKO Abiola ó ní torí pé òun ti pàṣẹ fún àwọn ikọ̀ Amẹ́ríkà pé káwọn náà rí kí àwọn ìgòkèjì náà tí wọ́n sì ń dúró láti rí MKO tó bá di ní ọjọ́ kejì ó nínú pàdé tó ń wà pẹ̀lú àwọn ikọ̀ tó wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà yìí ó ní náà ni òun gbọ́ wípé MKO Abiola òjòjò ń ṣògùn ara ògùn òle kíá ló máa pe àwọn tí wọ́n wà lẹ́ka ètò ààbò pé ọ̀yá ẹ pe ẹni tí ó wà ní ẹ̀ka àwọn tí ń tọ́jú èèyàn ẹ wá bá mi bójútó o nǹkan kan ọ̀gbọ́dọ̀ ṣe o ó ní wọ́n sì bọ́ síbẹ̀ ó ní orí ibẹ̀ ìlò òun àtòun tó ń ṣe ìpàdé mi ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ò sí nínú ilé ìjọba inú bárakẹ̀ ibẹ̀ ló ń dúró sí ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n pe òun ní abájú gudugbẹ̀ sílẹ̀ pé ẹni ìrètí lọ ó lóun wò pé ha gbága irú kí ni tó ṣẹlẹ̀ yìí ó ní ẹni tí í ṣe olórí ẹ̀ sọ̀hún lọ́wọ́ pé pé ọ̀gá bad news ni mo ní fún yóò ní òní bad news wo ìfẹ́ gbọ́ bad news kankan kí ló ṣe ẹni sọ pé Abíọ́lá mọ̀ ti kú kí ló pa ó ní jìnnìjìnnì tún bò náà ó lóun sì sọ fún wọn wípé ah ṣé àwọn American team ṣé àwọn ènìyàn sọ pé wọ́n sì wà níbẹ̀ náà kódà ojú wọn iná ni gbogbo ẹ̀ fi ṣẹlẹ̀ ńbẹ̀ ọ̀hún ó lọ́n wá wò pé irú ọgbọ́n òlà wa dá sírò eléyìí bó òlà ṣe é túfọ̀ irú nǹkan báyìí tí ò ní sọni lẹ́nu ó ní òun wá wò pé wàhálà ti délẹ̀ náà nu o bó òlà ṣe fẹ́ sọ fún àwọn mọ̀lẹ́bí Abíọ́lá àti gbogbo àgbáyé pé Abíọ́lá ti kú tí wọn ò ní sọ pé àwa la ṣùgbọ́n Musa dúpẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àti pàápàá ambassadọ̀ babagana kingibe tó ti wá bá mi tó ní kí n jẹ́ káwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n mọ̀ rí tí mo sì gbà tí mo jẹ́ kí wọ́n mọ̀ yọjú kí wọ́n mọ̀ rí ṣùgbọ́n ẹ wo àìsàn làáwò bọ́lọ́jọ́ bá ti dé kò sí ntẹ́nì kankan tó lè ṣe sí bí Abíọ́lá ṣe kú ẹnì kankan ò fún ní tìmù kò mú májèlé ọlọ́jọ́ lóde Abdulsalami Abubakar ni ló sọ̀rọ̀ náà nínú gbogbo òwe ìròyìn ni wọ́n ràn lọ́wọ́ láti kọ́ sí. kí ọba ìdùmarè kó mú ìpẹ́ búkù lójú akọni tí ó rè wàlẹ̀ àṣà ẹ jẹ́ àtẹ̀síwájú bẹ́ẹ̀ bá wojú aago yín aago mẹ́sàn-án àbọ̀ kọjá àṣẹ́jú méjì àbí ká pé aago mẹ́wàá kò ṣẹ́jú méjìdínlọ́gbọ̀n omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti darapọ̀ mọ́ wa lórí Facebook Live Fresh FM ó yẹ ẹ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ìtẹ̀síwájú ni ẹ jẹ́ àjọ kọ́mọlùbọ̀ ńbẹ̀ kájọ máa ṣe oríire ní Plura gbáà ojú ìwé kẹtàléní ọgbọ̀n page thirty three Vanguard tó jáde lóòrọ̀ yìí láti rí ìròyìn níbi tí bíṣọ̀bù àgbà kan ní orílẹ̀-èdè yìí tí wọ́n ti ń sọ̀rọ̀ pé ìjọba ní lọ́wọ́ ọmọ Nàìjíríà náà dì sórí òun náà ni ti ìwà pálapàla àti ìwà bàjẹ́ lóníranran tí ò jẹ́ kí Nàìjíríà ó gòkè àgbà ìròyìn rèé o ẹni tí í ṣe bíṣọ̀bù àgbà fún ìjọ Catholic ẹkùn ti abuja olú ìlú ilẹ̀ wa Nàìjíríà His Grace Most Reverend Ignatius Kegama ó ti wòye pé àwọn ọmọ Nàìjíríà nílò àti yípadà kó nù wà rádaràda ìwà kàtìkàtì hàn dandan eléyìí tí ìjẹ́ káwùjọ ó gòkè àgbà bàbá bíṣọ̀bù fún ìjọ Catholic ẹkùn Àbújá Ignatius Kegama ní láìsí ìyípadà ọkàn kó nù ìwà aburú lọ́wọ́ ọmọ Nàìjíríà ó ní ìjọba tí à ń di ẹ̀bi ọ̀rọ̀ bí nǹkan ṣe rí yàmọ̀yàmọ̀ irú nìkan ó ní kò lè gbé wa débì kankan o bàbá ní lóòótọ́ bọ́mọ nàìjíríà ọba lanu kótó wọn ní ìjọba ti ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ bọ́mọ nàìjíríà ọba fọ́ wọn ní ìjọba ó ti mú kí àwùjọ nàìjíríà ó pin yìnkìn wọn ní bẹ́ẹ̀ sì rèé àìsí ìwà ọmọlúàbí lọ́wọ́ ọmọ nàìjíríà mọ́ ewu burúkú òun náà sì ló jẹ́ fún ìdàgbàsókè àwùjọ babake igama bíṣọ̀bù àgbà catholic ẹkùn àbújá ní bí nàìjíríà bí ọba tẹ̀síwájú kankan lásìkò tá a wà yìí àbí ní ọjọ́ iwájú oníkálukú ọmọ nàìjíríà gbọ́dọ̀ mú kan ìkan re fífọ ìwà aburú tí ń bẹ lọ́kàn àyà kálukú attitudinal change òní gbogbo wa nílò ká sì di àtúnbí ó ní bàbá di àtúnbí ìjọba tá ń dá lẹ́bi ọ̀rọ̀ nìkan kò lè ràn wá lọ́wọ́ kankan bàbá wa má pẹ̀rẹ̀ kan lélẹ̀ ó ní ẹ máa wo odidi tíṣà tíṣà eléyìí tí ó ṣekú pa ọmọ ọdún márùn-ún ọmọbìnrin tí wọ́n fi sákàtà rẹ̀ kọ́mọ kọ́ lẹ́kọ̀ọ́ àkọ́yé àti àkọ́yè oní tíṣà tí ó sì mú arábìnrin ọmọ ọdún márùn-ún Hanifa Abubakar ní Kano tó sì ṣe kánnábúṣẹ́ tó sì gbẹ̀mí ẹ̀ ó oṣù méjì tí wọ́n fi ń wá kí i òun náà tún darapọ̀ tíṣà aláburú tún bá wọn wà tíṣà tó ń bá wọn wà tíṣà tó ń bá wọn wà kó tó adi pé àṣírí tiẹ̀ náà tú wípé àṣé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà oníṣèjọba náà ló tún hùwà aládàánwò déhùn bàbá kẹ̀hígámà ní ìwà ọ̀pọ̀ ọmọ nàìjíríà kan kò dá pínpín débi wípé bí wọ́n bá mẹ́nu lé ọ̀rọ̀ ìjọba báyìí lẹ́nu irú wọn náà ni o wọ́n sì máa fẹnu ya àwọn aṣíwájú wa balẹ̀ bẹ́ẹ̀ ń pa wọn nìkan làbá pa lọ́wọ́ wọn ni bàbá sọ̀rọ̀ ní àyípadà ọkàn ló ṣe pàtàkì gẹ́gẹ́ bó ń ṣe sọ o àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà pátápátá àtẹ̀ntẹ̀ ń bẹ nídìí ìjọba tó fi mẹ́rin tí ò sí nídìí ìjọba ó ní kálukú ipò tó bá bára rẹ̀ àtààyè tó bá bára rẹ̀ ní ká ti máa ṣe dáadáa ó ní ibi mímọ́ lọ́lọ́run máa gbé o ọkàn mímọ́ lọ́lọ́run sì máa ṣe dáadáa fún ó ní ẹ wo tíṣà tá à ń sọ yìí nísìnyí ṣe igbe ọmọ ọmọ aláìṣẹ̀ aláìrò tí ń ké tantan ó ní igbe rẹ̀ ò létí nígbà tí ń gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ ìròyìn yẹn ó náà ló mómijé lójú abiyamọ ayé lójú ìwé kẹtàléní ọgbọ̀n page thirty three Vanguard gẹ́gẹ́ bó ṣe jáde lóòrọ̀ yìí. all right láti Ìbàdàn lọ sí ìpínlẹ̀ Ògùn ẹ jẹ́ ká gbọ́ ìròyìn eléyìí náà ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn wọ́n ti bẹnu àtẹ́ lo ìpakúpa èyí tí àwọn òṣìṣẹ́ asọ́bodè tí wọ́n ń pa àwọn èèyàn ti ń gbé ní ẹnu bodè ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn báyìí wọ́n ti bẹnu àtẹ́ lò ó èyí tó sì lágbára ni wípé ìpakúpa èyí tí àwọn òṣìṣẹ́ asọ́bodè tí wọ́n ń wọ àárín ìlú wàá gbẹ̀mí àwọn aráàlú tí ò mọ́wọ́ mẹsẹ̀ nínú E, iṣẹ́ fàyàwọ́ ó ní nǹkan tí ò dáa kò sì lóko méjì o kò dáa ní jẹ́ o ó nítorí pé àwọn tó ṣe okòwò fàyàwọ́ tó kọjá lọ mọ́ wọn lára ni wọ́n sọ pé àwọn ń lé tí àwọn sì ń wá káàkiri ní àárín ìlú látàrí èyí ẹni tí ṣe alága nínú ilégbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn ọ̀nẹ́bù ọ̀làkúnlé olúọmọ ó ti sọ wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí lẹ́ka ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn kálájà ọmọ ajẹ́ èso kó ń kákò kí wọ́n sì kìlọ̀ fún wọn pé báyìí láà ti ṣe iṣẹ́ tàbá wà láàrin ìlú àgbẹ̀mọ́ yìnbọn oko ọ̀jọ́lé pé gbogbo ìgbà tí wọ́n bá láwọn wà lẹ́nu iṣẹ́ wọn inú ìkáyà sókè hílà hílò làwọn aráàlú máa wà ó ní kí wọ́n bá wọn sọ̀rọ̀ bá a ti ṣe iṣẹ́ tí kì í fi polúkúrú mu sùn mọ́ni lọ́wọ́ olúọmọ ló ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà tó tún fèsì lérí ọ̀rọ̀ kan tó jáde látẹnu ẹni tí ń sojú yewa north one state constituency nínú lẹ́gbọ̀n aṣojúṣòfin ní àbújá èyí ọ̀nàrẹ́bù adégòkè adéyanjú nígbà tó náà tó tẹ́ pẹpẹ ọ̀rọ̀ yìí kalẹ̀ nínú lẹ́gbọ̀n aṣojúṣòfin lákòókò tí wọ́n ń ṣe ìjókòó nulẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ní wọ́n ń kọjá àyè púpọ̀ jù pàápàá àwọn tó tún jẹ́ aṣọ́bodè yìí pẹ̀lú bí wọ́n ṣe máa gbégi dáná káàkiri tìbútòrò ẹnu bodè gbogbo bodè tọ́wọ́ àárín ìpínlẹ̀ Ògùn lẹ́ẹ̀tì rí wọn wọ́n gbégi dáná sí bẹ́ẹ̀ ṣé wọ́n ń tó gbé ni táwọn tó ṣe fàyàwọ́ tí wọ́n fi ń kọjá lọ mọ́ wọn lára ẹ wà gbọ́ lójijì ni wọ́n kọ ọkọ̀ wọ àárín ìlú yàfún yàfún yàfún girigara girigara láràlú ni wọ́n mọ̀ sákìlà ìlò káàkiri ní ìgboro níbi tó sì jẹ́ pé àwọn èèyàn pọ̀ sí ilẹ̀ tìgbọ́ tí wọ́n mọ̀ yín bán gbòòsà gbòòsà wọ́n pa àwọn wo nílọ wọn láwọn custom náà ni ẹ̀gbọ́n náà ṣe bí wọ́n ti ṣiṣẹ́ nù nígbà tí ó ń ṣàlàyé pé ìpakúpa tí wọ́n pa àwọn èèyàn káàkiri ìpínlẹ̀ Ògùn yìí aráàlú ọ̀fẹ́ mọ́ aráàlú sì ti kọ́ ọ́ kódà ọlọ́ngàn ọ̀fẹ́ bẹ̀ ẹni tí ṣe alága lẹ́gbẹ̀mọ́ aṣojú ṣòfin hàn ó ṣàlàyé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ipò tó wà èèyàn Ọlákúnlé Olúọmọ wípé ó ti wá tákòókò báyìí ká sọ fún ọ wípé o tó gẹ́ o pé gbogbo àwọn nǹkan èyí tí wọ́n ń dánwò yìí kò bá ojú mu níbi tí ojúlàdé ní ìgboro ayé ó ṣe àlàyé pé ó yẹ kí àwọn tó wà lẹ́ka ètò ààbò wa wọ́n sọ jí lẹ́nu iṣẹ́ wọn kí wọ́n ó sì wá àwọn ìlànà tí wọ́n bá máa fi ṣe tí ò ní kó aráàlú sínú wàhálà nígbà tó ń ọmọ sọ̀rọ̀ Adéyanjú ó ti kọ́kọ́ wí wípé ẹ wò ó ìṣesí wọn náà ni wọ́n fi gbẹ̀mí ọmọ kan ọmọ òpólóró ọmọ ọdún méjì péré lọ́wọ́ ìyá rẹ̀ nígbà táwọn custom tí wọ́n sọ pé àwọn ń lé àwọn tí wọ́n ṣe fàyàwọ́ káàkiri ó ní ṣẹlẹ̀ yìí bójúmu ẹ̀ bá ní kìlọ̀ fún wọn o ó ti tó gẹ́ o èyí tí wọ́n fi ẹnu bodè sílẹ̀ tí wọ́n ń lé àwọn tó ṣe fàyàwọ́ rẹ̀ sí tàbáwọn nǹkan wọ àárín ìlú ẹ̀ wò ó ṣé bí wọ́n ṣe kí wọ́n mọ̀ ṣe ṣẹ́ rèé hmm. inú ìwé Nigerian Tribune ni wọ́n kọ sí o. tọ́ gbajúgbajà akọkọlùkọkọ oníròyìn ni tó tún ní iléeṣẹ́ ìwé ìròyìn tó gbajúgbajà kiri ayé òun ovation délé muhammadu ti káwọ́ sókè ó ní èmi kọ́ mọ ta buhari fọmọ nàìjíríà o mọ kàn lo àwòrán rẹ̀ lórí ìkànnì ayélujára tèmi ni o mo kàn bá pósìtì picture ni o kí leléyìí bá dé kí gan leléyìí dé sí. Si délé mọ̀mọ́dù ti sọ̀rọ̀ ìta buhari fọmọ nàìjíríà o ṣé bí báyìí náà ṣe ń lẹ píkṣọ̀ lóríṣiríṣi mọ́kànnì ayélujára ẹ̀ka tìyín lèmi náà lẹ̀ èyí ò túmọ̀ sí pé mo ní buhari ni ẹ dìbò fún bá a bá padà dé látòjú ọjà ẹ máa gbọ́. ajá balẹ̀ ajá balẹ̀ pẹ̀lú agbára ìhìnrere ohun gbogbo ní ṣíṣe láti wá gba agbára ìhìnrere tó ń fi bọ́ lọ́wọ́ àjàgà èṣù tó sì ní ìtúsílẹ̀ bọ́ sí pèpele ayọ̀ tó kàn nínú ayé rẹ ìpàdé àdúrà ọ̀nà àbáyọ nínú ọ̀sẹ̀ ìhìnrere ni kó máa bọ̀ àṣẹ àtòkè wá sínú ìjọ Christ Apostolic Church òkè àánú Adámàsìgbà Ìbàdàn tá a pàkórí ẹ̀ ní agbára ìhìnrere the power of the gospel bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹrìnlélógún oṣù kínní títí di Sunday ọgbọ̀njọ́ oṣù kínní ọdún twenty twenty two nínú ilé ìjọsìn CAC òkè àánú Adámàsìgbà Ìbàdàn aago márùn-ún ìrọ̀lẹ́ ní ìpàdé àdúrà máa wáyé ní Monday àti Tuesday nígbà tí àdúrà ó gbìnàyà láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán wednesday pẹ̀lú ìṣòro alágbára lálẹ́ friday láago mẹ́wàá alẹ́ dàfẹ̀mọ́jú ọjọ́ kejì kátó wá káàdì ẹ̀ lẹ̀ pẹ̀lú ìsìn ọpẹ́ láago mọ́kànlá àárọ̀ sunday nígbà tí ọlọ́run elédùnmarè bá lu àwọn ìránṣẹ́ ayé rẹ̀ pastor david abiodun ọláyà pastor vso obisesan tọ́fimọ́ pastor j o olúwasanmi àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run mìíràn àwọn olórin ẹ̀mí lady evangelist victoria deleke anointed vic àti lady evangelist yemi david látàbúlẹ̀ ni ó máa forin ẹ̀mí fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ olùgbàlejò pastor david abiodun ọláyà ló ní agbára ìhìnrere yóò sọ ayé rẹ̀ dọ̀tun lórúkọ jésù àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research mama atm pos. àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. operation seven two seven tó ti dé. operation seven two seven extraordinary restoration the wait is over. operation seven two seven twenty twenty two edition holds this tuesday twenty fifth january twenty twenty two at dela event and conference center opposite gbaremu market ẹlẹ́yẹlé Poliro, Ibadan. ìbàdàn. gbogbo òkólọ rẹ lọ́lọ́run pastor mrs ẹ̀bọ́lú olúwaṣeyí Bakare jp yóò mú padà bọ̀ sípò lọ́nà tó tayọ pẹ̀lú ìfàmì òróró yìn àwọn sàǹkùsàǹkù ránṣẹ́ ọlọ́run tí ó pẹ̀lú màmá gbọ̀rọ̀ mi rò ní seven to seven pastor sam ojú Apostle Authority Reverend Edward Kẹ́hìndé Àlàbí Prophet Michael Fakilẹ̀ Pastor C Ọláyà Pastor Damilola Karunwi àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórin ẹ̀mí bí olúwa lónìí bísí dáre pop prophetess gbogbo mi fún mi dáre melody evangelist Bukola akíndéṣẹ́wẹ̀lẹ̀ Jésù prophetess bísí aláwìyé àlùkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aago méje alẹ́ ọjọ́ ṣẹ́gun yìí ní gbogbo wa yóò wọ aṣọ funfun pàdé arúgbó ọjọ́ tí yóò sọ̀kalẹ̀ sí délẹ̀ event center níbi ọjà agbáremú lójú ọ̀nà márosẹ̀ ẹlẹ́yẹlé sí poli tí yóò sì máa péré fún wa host is Pastor Mrs. Eboluwa Oluwaseyi Bakare JP. Your restoration is certain in Christ Jesus. Be there. Makanaki makanaki. Mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. Gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. Tani tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kórì ni. Bẹ́ẹ̀ni o, ojúlówó ṣe fífẹ́ bu gèje. Top success ni kò máa rò nípa rẹ̀. Tó o bá fojúlówó fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ. Tẹlifíṣàn, gbẹ̀dútọ́ milẹ̀ títì, fìríjì, air conditioner, wọ́sí masínì àti gbogbo èlò létí ń lò náà pátá. bíbalọ́ọ̀bà ní top success. tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti laptop. bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́. má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. tó máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀. ìwọ náà kà sí top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn. àtúwọ̀ alájẹ́ send cocoa house dùgbẹ̀ ìbàdàn. tó fi mọ́ care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace complex mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí ng. ní ọlọ́run sọ fún pé lóru monday thirty first jan mọ́jọ́mọ́jọ́ kìíní oṣù kejì òun fẹ́ ti pàṣẹ ìfami ròyìn àti májẹ̀mú jájà gàkú olórí gbogbo èèyàn night of covenant and anointing àkórí ẹ̀ agbára ìfami ròyìn power of anointing gbogbo ogun ló máa ṣẹ́ o gbogbo tó dàbí òkè níjẹ́ sùnmọ́ àtàrí ẹ̀ bá ní pàṣẹ ìfami ròyìn ìwọ náà máa bọ̀ wá ìbápadì ọlọ́run aláàyè. nípa sẹ́fà mi òróró yẹn. lórí àwọn wòlíì máa jẹ́ mọ́ àtàwọn olórin ẹ̀mí bí. kámi rí ẹ̀bọ̀ ẹ̀sítọ́ parẹ́mọ́. táìwọ̀ ogun bíi. tọ́lú ìbí tó yẹ. ọ̀pẹ̀yẹmí madu. máyọ̀ wáàlì. wọ́lú olúfẹ́mi òní ni wọ́n máa gba gbogbo èèyàn lálejò. gbogbo ẹni ni prayer six tó wà lẹ́lẹ́nu sọ́sọ́ náà yọ. níbàdàn nípa sẹ́fà mi òróró yọ. gbogbo ìdè máa já. gbogbo testimony dídènà àìsàn rọrùn ju ṣíṣe ìwòsàn lọ. ó náà ní àkíyèsí pẹ̀lú kíkó gìrì mọ́ ètò ìmọ́tótó inú ilé àti àyíká rẹ̀ lẹ́nu lọ́lọ́ ẹ̀ ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ páìsàn ibà lásà ti rápálá wo àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà tí ò sì sẹ́ni tí ò lè kọlù èèyàn lè kó ibà lásà nípa mímu tàbí jíjẹ oúnjẹ tí eku tó ní àìsàn yìí bá ti tọ̀ sí yìí fọwọ́ kàn tàbí ṣe gá sí ká sì sọ́ra fún ẹ̀jẹ̀ ìgá àti ìtọ̀ ẹni tó bá ní àìsàn ibà lásà àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀ máa rí lára àwọn tó bá ní àìsàn yìí ni kó máa rẹni látinú wá kéèyàn kéèyàn má mọ bó ṣe ń ṣe ni orí fífọ́ kíṣàn máa faniṣo àyà ríro ọ̀fun dídùn ikọ́ kéèyàn má lè jẹun èébì àti ìgbẹ́ gbuuru tó bá ti wá gbọ́rẹ̀ gẹ̀dígẹ̀tàn nínú ara ikùn ó máa wú èèyàn lè máa pọ̀jẹ̀ lẹ́nu ojú imú pẹ̀lú ojú ara àtàwọn àpẹẹrẹ míì tó ti ṣeé ṣe kó nítòhún ó já wa sílẹ̀ láàrin ọjọ́ mẹ́rìnlá ó lè dènà àìsàn ibà lásà nípasẹ̀ gbígbé ní àyíká tó mọ́ tónítóní láti má fàyè gba èkúté nínú ilé rẹ̀ ṣíṣe oúnjẹ àtàwọn mímu lọ́jọ́ sáàyè tẹ́kù tí ò lè dè tẹ̀ bá wá kẹ́fẹ́ ṣe déédéé kan lágọ̀ọ́ ara yín ẹ kàn sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn lónìí àìsàn ò ní ṣe wá kò ní ṣe èèyàn fún wa wò dènà àìsàn ibà lásà. àwọn ìṣòro tí mo fi dàwọn tó mi ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura ọlọ́dẹnu ìfẹ́lò ní ìlú ìbàdàn ń gbogbo àkọ́bí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà sí àkànṣe àdúrà tá a pè ní òru àkọ́bí àkọ́kọ́ irú rẹ̀ lọ́dún twenty twenty two alẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday february one ni yóò wáyé láago mẹ́wàá àṣálẹ́ sí mẹ́ta òru nínú ìjọ cac àgbàlá ìtura ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn prophet gideon òbíwálé bàbá òyìnbó lolúwa máa lò ǹjẹ́ ẹ mọ̀ pé ègún máa ń tọ̀ àwọn àkọ́bí lẹ́yìn ẹ̀yin àkọ́bí tẹ fẹ́ gba ipò yín padà wá gbàgbára láti bọ́ lọ́wọ́ àwọn ogun àti ègún àkọ́bí wá gbẹ̀tọ́ àti ipò rẹ padà gẹ́gẹ́ bí àkọ́bí ẹ̀yin òbí ẹ wá dúró fún àwọn ọmọ yín kí nọ́mbà one má bàa di nọ́mbà last ẹ̀rí ńlá dúró dì ọ́ lálẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday february one nínú ìjọ cac àgbàlá ìt ìtura ọlọ́dẹ ní ìfẹ́ràn ní ìlú ìbàdàn ẹ̀yin àkọ́bí àtẹ̀yìn tẹ́ ní àkọ́bí ẹ wá gbàgbára láti ní ọ̀pọ̀ tí kò lópin lọ́dún yìí pásítọ̀ oa akínpẹ̀lú dcc superintendent lolùgbàlejò jésù lolúwa. wákàtí weekend of wonders january edition. iṣẹ́ ìyanu ní gbogbo ọ̀sẹ̀ tó bá parí oṣù. apostle david tujito kìnní. ní olórí sọ fún pé lóṣù kìnní látọjọ́ wednesday twenty six the friday twenty eight january. òun fẹ́ rìnrìn agbára. is mighty and ọwọ́ agbára ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìgbẹ́dìde. ọ̀nà àbáyọ àlùyọ pẹ̀lú ìṣerere tó ṣàrà ọ̀tọ̀. kírin àjò oṣù kejì ó lè rọrùn. lọ́bẹ̀ ìpè pastor isaiah o alade jp prophet david bámidélé òjò pẹ̀lú ọ̀ ọ̀pọ̀ olórin ẹ̀mí apostle david tuju tòkèrè máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo ènìyàn ọjọ́ wednesday àti thursday ìsọjí ìrọ̀lẹ́ ní bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ five pm ọjọ́ friday twenty eight ìṣòro ní ìbẹ̀rẹ̀ látàgò mẹ́wàá lẹ́ ọjọ́ sunday thirty january àtúmọ̀ pàdé mẹ́sàn-án òwúrọ̀ nínú ìjọ church hill city chapel international behind olak filling station opposite lee city university lagos ibadan expressway tó gate ibadan january edition your testimony will surprise your neighbor. in Jesus' name. name, name. Disaster, devastation, pain, colossal loss of precious lives and property. When fire rages. Turn off all electrical appliances before leaving your home and office. Avoid bush burning do not hesitate to, as a matter of urgency, report all fire incidents around you. This is a message from Fresh 105.9 FM. bàbá ọlọ́run tó sọ ibi dire fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdéódòmù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọbidire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tíìsì àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọbidire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tíìsì àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọbidire lójú ọ̀nà márosẹ̀ ìbàdàn sílùú ọ̀yọ́ ìyànà àbáwòdò lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apọ́sítù dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà òrùsílò àpáta pààrà ọkùnrin ogun ni pastor j o fọgbàmígbé aka babadu wonder ti di apostolic church nigeria ṣílò dc ìbàdàn area ni ọlọ́run kọ sí nípa ìṣòro lóṣooṣù tí a pè ní òrùsílò láti pe àkórí tó ṣì í ní ogun abúlé wa our village battle. pásítọ̀bùlẹ̀ tí mo wà ọlọ́run mú mi já gbangba. ọ̀pọ̀lọpọ̀ lógun abúlé bá fínra lọ́dún tó kọjá àní ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn láti palọ́pàá sáyé látàrí abúlé tó ti jáde wá ó nira fún ẹni tí wọn olùṣọ́ òru ní tsn e shilo center behind alexander hotel abala ológun ẹrú ẹlẹ́ẹ̀lẹ́ ìbàdàn date wednesday twenty six sí friday twenty eight january two thousand and twenty two láti agogo mẹ́wàá ṣàlẹ́jà àfẹ̀mọ́júmọ́ lójoojúmọ́ ministry pastor j o fọ́tọ̀mígbé and other anointed men of god pastor zedo odubose jp ìbàdàn area superintendent and metro chairman pastor dr iye zaujire jp lọ́nà territorial chairman and tsn e vp àwọn olórin ẹ̀mí ni sista ibùgbé ìyanu sista táyé blessing oyè bámi jk ìwọlóye àti sista tóyìn fáṣọlá aka ọmọ olùgbèjà ó borí ogun abúlé rẹ jesus is lord ajá balẹ̀ ajá balẹ̀. aago mẹ́wàá kò ṣẹ́jú méje àbọ̀. ọ̀ ń tẹ́ ẹ lọ. ń tẹ́ ẹ lọ. Mhm. délé mọ̀ọ́mọ́dù ẹni tí í ṣe publisher Ovation magazine wọ́n ní. Ni ó ti sọ pé kò sígbà kankan rárá tí òun fínnúfíndọ̀ polongo ìbò fún ààrẹ Muhammadu o ààrẹ Muhammadu Buhari pé kó wọlé fún ipò ààrẹ Délé Muhammadu nú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n ṣe fún un lórí ibi ètò òṣèlú dé dúró ṣe é sì mọ̀ pé Délé Muhammadu náà ti kéde pé òun fẹ́ dupò ààrẹ ní ọdún tí ń bọ̀ 2023 ńgbà wọn wá gbé ká láyà pé ńbẹ́yìn náà ń bẹ lára àwọn èèyàn tó polongo òbò fún ààrẹ Muhammadu Buhari kó fi di ààrẹ ó ní rárá o ah, èmi ò ta ààrẹ Buhari fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o I didn't sell Buhari to Nigerians o ó ní gbogbo ntẹ̀mí kàn ṣe ni pé mo kàn bá wọn fi àwòrán wọn fọ́tò wọn sí ìkànnì ayélujára kò sì sí bí ń ṣe sọ fún ọmọ Nàìjíríà pé tipátipá kí wọ́n ṣá dìbò fún ààrẹ Muhammadu Buhari èmi ò sọ pé kí wọ́n lọ rèé dìbò fọ́tò ni mo fi sí ìkànnì ayélujára ó ní ẹ wá wò ní ìsìn gbogbo pálapàla ọ̀dàndàn eléyìí tí ń bẹ nínú ìjọba tí ààrẹ Buhari ń tukọ̀ rẹ̀ lásìkò yìí ó ní ó ti gbẹnu tán débi pé ọ̀rọ̀ ò fẹ́ yí ọmọ Nàìjíríà mọ́ ó ní tí mo sì máa ń sọ fọmọ Nàìjíríà nù pé gbogbo nǹkan náà kọ́lẹ́ ẹ̀ máa fi ṣòṣèlú bárakú bí ẹ̀ bá rí dúdú ẹ̀ mọ́ pé ní funfun ó ní àmọ́ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ọ̀ ó ní nínú bínú nínú runú nínú kálá nínú runjú òun náà ní kálukú wọn ni ẹ máa ń hu ìwà ni ẹ sì máa ń ṣe ìṣe ó ní ẹ wo ẹ wá bí mi bóyá nǹkan ọ̀kàn mi rí nǹkan kàn mí ń gba àtòrí Abacha fi tá a gba ẹ̀yìn odi lọ ìlú London la balẹ̀ sí ń gbọ́ òru Abacha mú wa ní orílẹ̀-èdè Nàìjíríà adọ́hùn la bá gba ọ́fíìsì ká mọ̀ fi ṣiṣẹ́ wa nṣó ní London ó ní lójijì ní ọjọ́ kan táwọn ṣẹ̀ṣẹ̀. ẹ̀dọ́fíìsì táwọn gbà làdó olóró kan bú gbàmù lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì tí àwọn gbà ní London ó ní eré tagbádá tagbádá lòun họ tòun àtàwọn òṣìṣẹ́ àwọn lòun kígbe Abacha tún ti lé wa débí o Abacha tún ti lé wa débí o. gómìnà Gbóyèga Oyètọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti ṣe àlàyé o wípé gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ tó náà fẹ́ díje fún ipò gómìnà nínú ètò ìdìbò tí ń bọ̀ ní July sixteen kóńtọ̀ ń ó tètè ń so kọ́ lọ gba fọ́ọ̀mù káwọn ọjọ́ tẹ̀ sí i gómìnà Gbóyèga Oyètọ́lá ẹni sọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n péjọpọ̀ ní ìlú Ìwó níbi tí wọ́n ti ń ṣe ètò ìrónilágbára kan èyí tí ó wáyé ní ibẹ̀ ó sọ pé ayọ̀ fún òun ọkàn òun sì balẹ̀ tẹ́kìnì pé ẹnikẹ́ni tó mọ̀ bá mọ̀ pé ó kájú ẹ̀ láti bá òun figagbága kí wọ́n lọ rí gba ìwé láti fi ìfẹ́nu rẹ̀ àpò náà fẹ́ díje gẹ́gẹ́ bí gómìnà bó ti ń sọ̀rọ̀ ó ní nípa àwọn ètò ìdìbò èyí tó jẹ́ pé kò lè wáyé láì kọ́kọ́ ṣe ìbò abẹ́nú ó ní kò sí ní tó burú o káyọ̀ ṣe ìbò abẹ́nú ó ní ẹni táyà bá ń fò ẹnìkan nìkan sọ̀rọ̀ pé ẹ̀rù ọ̀bodò ẹni tí ó wọ̀dọ̀ lóminú ń kọ ẹni tó ń sojú fún gómìnà ní ibẹ̀ ó ní ọ̀gbẹ́ni Israel Famurewa tó sọ pé gómìnà ti pàrọwà gbogbo àwọn èèyàn pé kí wọ́n gbáradì sílẹ̀ o fún ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún tí a wà yìí Oyètọ́lá wá kí wọn wípé ẹ ṣe gan o ò mọ rírì àtìlẹ́yìn léyìí tí ẹ ń ṣe fún òun nígbà tí wọ́n wá ń bi léèrè wípé ọ̀dà ẹ̀ gbọ́ ìgbà oníyàn kàn wá ní Ọ̀ṣun West ah ó ní ẹ̀yin ẹ̀ sáà sì ṣiṣẹ́ fún mi bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ fún mi tọ́ǹbà ìtàn nílé ayé ẹ̀yin náà lè wá béèrè tọ́ba di twenty twenty six wípé kínní yìí ó ti kàn yín o olóyè Abíọ́lá Ògúndòkun ó ṣe àlàyé pé aáwọ̀ ti ń lọ láàrin gómìnà Gbóyèga Oyètọ́lá àtẹnitọ́gbapò lọ́wọ́ rẹ̀ Ralph Arẹ́gbẹ́ṣọlá kò ní pẹ́ jẹ́ rodo lọ́mú mi ìjà bí ni kì í pẹ́ tán kẹlẹ́nu ọ́ sọnù nígbà tí wọ́n parí gbogbo ìròyìn ọ̀hún Gbóyèga Oyètọ́lá òun wá ń ṣàlàyé o wípé ọ̀rọ̀ yìí kò síjà kankan bẹ́ẹ̀ o ẹni tí ó bá bò ń díje tí ó fi gagbága pẹ̀lú òun ẹ̀sùn gbangba tẹ́lọ̀ adára wà mọ́lẹ̀. Hmm. tọ́ ọjọ́ tire bíi àná lórí àjà àbálẹ̀ fún tòórọ̀ yìí àárẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òde òda òjò pégun wọlé ní àná Eagles crash out of AFCON máa sọ crash mọ́. wọ́n kọ crash ni. wọ́n kọ crash ni ẹni tó kọ́ sá crash wọnú ròyìn báyìí. ah ṣé mo ti crash wọnú ah, ròyìn yẹn. wọ́n tún kọ nàìjíríà crash ah kí tún lè yí. crash crash me. wo ọkùnrin crash out. you crash me i crash, crash you. crash ìwọ náà káàsì kó wà lórí ajá ìbálẹ̀ jáde. ẹ̀kọ́ kíkọ́ fún ti ọjọ́ ajé tòní nínú ìrìn àjò ayé yín aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti yọ fún yín èyí tá a gbá lọ lánàá sórí ìdà tó fi bọ́tà rẹ̀ jà lẹ́sìn hmm. ó yọ pààrọ̀ rẹ̀ lọ́dún ni torí pé ọ̀tá ó ti mọ gbogbo dèdè ní àti dèdè ní kóòdù rẹ̀ ó ti mọ òjòrò rẹ̀ ó ti mọ gbogbo hmm. bí o lè fi sí ọ̀nà Sudan ọ̀nà Guinea Bissau ọ̀nà íjíbítì ọwọ́ amú maximum nine points eh. eléyìí ò túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ló tún ṣe mọ́wọ́ mójútó eh, eh, Tunisia Tunisia torí wípé Tunisia ka Nàìjíríà bí ìwé ni òkè òkè ibi ẹ̀ mọ́ gbà bẹ́ẹ̀ bá ti gbà pàtàn tẹ́ ẹ̀ gbà pàṣì ẹ̀ lọ́nà míì mọ́ wọ́n sì rọra mú ìyẹ́ tẹ́ fi ń fò lápá ọ̀tún àtàpá sí wọ́n sì ré lẹ Super Eagles ọ̀bá fò mọ́ ntí bí ilé ayé ṣe rí nù. No ẹ má ṣàyọnú ògo àná torí pé jẹ́ kógo àná wà láàyè ẹ̀ ògo òní àti tọ̀la ni omójútó. ìwà ìwàásù ló ń ṣe àwọn èèyàn tí wọ́n rẹ̀ sí pé nàìjíríà ọ̀nà kìíní lọ béèrè bó lára wọn láàárọ̀ tòní. o ì jẹ́ wa rẹ̀. àbúrò pàwọn èèyàn máa wo bọ́ọ̀lù lásán ni. e jẹ́ wa rẹ̀. kìí ṣèfẹ́ nàìjíríà lè jẹ́ lómi ọ̀rọ̀ pé wọ́n máa parí super eagles irọ́ o. jẹ́wọ́ mi pọ̀ rẹ̀ sí èmi ọba mi ń bẹ̀ rí ni. jẹ́wọ́ mi pọ̀ rẹ̀ sí i àwọn tó gbogbo tó gbé gogo àtàtà oh pé nàìjíríà ọ̀nà tunisia lálùbami. ẹ jèrè lọ́jọ́ mi ẹ̀yin tí kò gbé gogo fún bàbá ṣe ń dìde ọlọ́run ọba ìdùmarè kí ó jẹ́ kí ọ̀sẹ̀ ìkọjọ pé gbogbo wa àtẹ̀yìn àtàwa kárí tajé ṣe ká sì rọ́nà gbígbà à ń dìde báyìí ètò òṣèlú tí ń bẹ nídìí ìrẹsì tí wọ́n tó gànmọ̀ san rice ah. pyramid. Ah. ó ní mèyọ fẹ́ àbọ̀ fẹ́ tu wo ni. mèyọ ló fẹ́ tu o. ó o ok. òṣèlú tí ń bẹ nídìí ìrẹsì tí wọ́n tó <laughs> nítò bátà nìtọ́ lágbá òun náà lè ẹjọ́ mọ́. all right.